بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم أدى قفوا لهم ترى لكم يكاتب قفوا نبو محمد صلى الله تعالى عليه وسلم أن تسواجه كسوالتي ومن فاوى أبو الفتح المسلم رحمه الله تعالى تيكم فوا وقلقوا أفاني أحسن إلى الناس تستعبد قلوبهم gbìyànjú kọ́ máa ṣe dáadáa sáwọn èèyàn má ṣèkà sáwọn èèyàn má ṣàyẹ̀dá sáwọn èèyàn dáadáa ó ní kọ́ máa ṣe fáwọn èèyàn tẹ́sítà àbídé kò lóòbà wò mọ́ ọ jẹni tí ó ní irinṣẹ́ ìfà ọkàn wọn sọ́dọ̀ rẹ̀ máàna tẹ́sítà àbí tẹ́sítẹ́mìlì ọ lè rí bí fa ọkàn àwọn èèyàn sí sàkánì rẹ̀ fatọ́ọ̀lẹ̀ mẹ́sítà abẹ́dẹ́lẹ́ ìhùnsánà ìhìsánú kéésò ni kìí sànà kọ́dà kéésè jẹ́ ẹ̀ka láti dáadáa òní dáadáa tí máa ń sọ ẹni asé fún dọmọsẹ́yìn ọ nídìí àti lọ́wọ́ mọsẹ́ dandan kọ́ni kọ́ lọ tẹ pósítà káwọn kan gbà fún ọ tí wọ́n bá ti jẹ́ni tí ń ṣe dáadáa fàtọ́ọ̀lá masita abẹ́dẹ́ ìhùnsánà ìhìsánú lọ́pọ̀lọpọ̀ nínú ìṣesí bọ́lá ṣe dáyé ni wípé ẹni bá jẹ́ olùṣe dáadáa dáadáa yóò sọ àwọn èèyàn di olùtẹ̀lé láì náwó púpọ̀ dáadáa tó náà náà ní ògbáralé kéèyàn kà gbìyànjú wípé tíyẹn ó bá ṣe dáadáa kéèyàn ṣe é fẹ́ni dáadáa kó lè bá wúlò fún tíyẹn bá ṣe dáadáa fẹ́ni tí dáadáa ò ní wúlò fún tún lè bá níṣẹ́ jẹ́ ó lè bá láyé jẹ́ afáwọn mọ́tàlá bí ó ní ìdá ẹ̀ńtà àkàrà mọ́tàlá alikarima malakitawu tọ́ba ṣe dáadáa fẹ́ni dáadáa ní òwúlò fún ọ wọ́n á ń ta akẹ́rọ mítàlá ìmọ̀ tàmárọ́dà bọ́ba ṣe dáadáa fẹ́ni tí dáadáa ò sínú ìdílé tiwọn wọ́n yé ṣe dáadáa nù tiwọn aburú náà máa ń ṣe ọwọ́ ṣe fún wọn tọ̀ tàmárọ́dà yóò bá yé jẹ́ kódà wọ́n padà máa ṣàbámà kọ́ ṣe aburú fún. sónú tí atúnfẹ́ rí kọ́nú ọ̀rọ̀ àfa yìí oníke wẹ̀yìn àṣà àmùsí òun fẹ́lẹ̀yẹkùn lẹ́kẹ̀ fi ọ̀rọ̀ òdìsá láti yí sọfún ọ̀gbọ́n fúnra ọ̀nà bọ́ ṣe lè ṣe dáadáa fáwọn èèyàn tó ó súnmọ́ ń gbà mí kẹ́ni tó ṣe dáadáa fún kó ṣàyídá sí ọ kó ṣàṣìṣe sọ́dọ̀ rẹ gbẹni tó ṣàṣìṣe sọ́dọ̀ rẹ yìí kì í ẹni tí ó jẹ́ wípé aṣoṣe tó ṣeun ó kàn jẹ́ àjáwá ni ìwọ náà má wàá fojú wípé ẹ̀yin fàṣìṣe ẹ̀yin fi máa bá ọ lò padà asa amòsí òòl fàlẹ́yẹkùn lẹ́kẹ̀fí ọgọ́ òdìza láti yìn sọ́fọ̀n ọgọ́ fúnrọ́n nígbà tó jẹ́ wípé àṣìṣe tó ṣeun áárídù ni ó kàn jáwá ni kì í ṣe pé àdámá ni ìwọ náà fàyè lẹ̀ fún mo ti gbọ́ fàyélẹ̀ fún mo ti gbà fàyélẹ̀ fún mo yá fi nígbà tó jẹ́ wípé ẹni tó ṣàṣìṣe fún ọ yìí ń kọ́ kò kìí ṣe pé àdámà ni àjáwá ni ọ̀rọ̀ òde zá láti yìí àṣìṣe rẹ̀ tó jáwá wáyè kọ́ fi ṣe àforíjì fún lẹ́yìn ilé afáàní wọ́kún aládàárì ní ẹ̀wọ̀n náà lè dí àmàlí aládàárì ní gbogbo ìgbà tọ́lọ́mbá ní kọ́ sì máa bẹ láyé jẹ́ káwọn èèyàn rí ọ ní mi'wanan kathirul aun ọlọ́pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ ẹni tí ó lawọ́ ẹni tí ó mọ̀ yàn fún ní dáadáa táwọn èèyàn ó ro kan ọ̀dọ̀ rẹ nígbà tá a bá ní bùkátà sórí tọ́lọ́n sì mọ̀ pé ọ̀tọ́ sì mọ̀ kọ́ lọ́n bùn ọ lórí wọn jẹ́ kí tí wọ́n ní ìrokàn wá sọ́dọ̀ rẹ jẹ́ kí ìrokàn tí wọ́n ní sí ọ̀hún jẹ́ kó rí bẹ́ẹ̀ kọ̀kún aládàárí mìíràn lizzy amali jẹ́ pé ọ jẹ́ olùràn ẹni tó ní ìran kan wá sọ́dọ̀ rẹ̀ ọ máa ràn án lọ́wọ́ torí pé fàyínà ó ní yarjuna dáàka fàyínà lẹ́xọ̀rọ̀ wọ́n mìíràn ẹni tí ń jẹ́ pé ọ̀dọ̀ rẹ lóru oore pé n tó ń wà wọn ọ̀dọ̀ rẹ lòun ti rí ọlọ́run fún ọ ó sì mọ̀ kí ọ sì dáadáa fún ọ jẹ́ kí n tó rò sí ọ kó rí bẹ́ẹ̀ fàyínà lẹ́xọ̀rọ̀ wọ́n mìíràn ọmọlúwàbí a máa ràn yàn lọ́wọ́ ni ọmọlúwàbí a máa ràn yàn lọ́wọ́ lẹ́yìn eléyìí afáàtún wá pé wá ṣàkíyèsí ìwà dáadáa míì ṣùgbọ́n ṣáájú ìwà dáadáa yìí ó láwọn ilé orin méjì míì tí afáàtún fi làálàá yìí kí làwọn ilé orin méjì yìí ó ní yá khadimal jismi kam tashqa li khidmatihi yẹ xadimẹ́lì jésìmí kẹ́m tẹ̀síkọ́ bí xidimẹ́tì òpè rẹ tó jẹ́ wípé bójú ó ṣe dán bára ó ṣe dán bí àlàáfíà ó sì máa bára nìkan ló mú ọ lẹ́mìí kò sí nǹkan kan tó mú ọ lẹ́mìí ju pé bára yìí ó sì máa jọ̀lọ̀ sí ara ò ní máa jọ̀lọ̀ sí bọ́bá ṣe ń dàgbà sí náà ni jíjọ̀lọ̀ ara ó máa dínkù ṣùgbọ́n ìwọ ti wá gbé síwájú rẹ pa ara nìkan lọ́ọ́ mójútó ara nìkan lọ́ọ́ máa ṣe bọ̀ yìí sí yakhdimani jismi kam kashqa bi khidmatihi bó o lọ ṣe padà jẹ́ wípé ìmọ̀ sín ìmọ̀ ṣe bọ̀ yìí sín ara rẹ̀ yìí nìkan ó lè padà mú ọ sórí ibùdó kìámà kódà láyé gan kọ́ tó kù nígbà tó múra sí ẹ̀mí rẹ̀ fara nìkan lọ múra sí ara nìkan lọ ń tọ́jú bí ó ṣe jẹ bí ó ṣe mu bí ó ṣe wọ bí ó ṣe gbé bí ó ṣe fẹ́ bí ó ṣe bí o nìkan ló kàn èyí ló lè mú ọ parun torí wípé atátùlù gbogbo ìbọ̀ha fi máa fi hì kó sẹ́rọ́nù bó o lọ́sẹ̀ máa wá fi tán gbélẹ̀ fojú ọ̀nà òfò ọmọ wa fẹ́ fi wáyé rè tíyẹn ó bá wáyé rè irinṣẹ́ ká fi ń wéré nìyẹn ó fi wéré irinṣẹ́ tí wọ́n fẹ́ máa lo irinṣẹ́ ká ń wófò nìyẹn ó lè tara irinṣẹ́ ìwà òfò wáyé rè akọ́bíl àlànàfsì tó yẹ kọ́ ọ̀sẹ̀ ni pé bọ́ mójútó ara náà ni ọ mójútó mi wọ́n sì kìmí ìfọ̀gọ́ ìlà ha àwọn ìwà dáadáa tí ó mú ẹ̀mí jẹ́mi dáadáa tí ó jẹ́ kára náà máa jọlọ pé n tí mú ara jọlọ ni pé ara tó gidi máa gbénú ẹ̀ ìmọ̀ wa ń jẹ́ kẹ́mí gidi kó máa gbénú ara rẹ̀ wọ́n sẹ̀kí mẹ́lì ìlàhá gbogbo àwọn ìwà dáadáa tẹ̀mí ní bùkátà sí jẹ́ kó kó rẹ̀ torí pé nàfṣìlá bí ń sánú nàfṣìlá bí ń sánú ẹ̀mí ló sọ ọ́ dókítà ọba ti kú láyé tán ẹ̀mí òun náà ní ń jẹ́ kí bíbẹ rẹ máa bẹ ẹ̀mí tí ń bẹ lára rẹ ọ̀nà fi ń pè ọ́ lẹ́ni tí ń bẹ dókítà ẹ̀mí ò bá ti sí wọn ni kò sí mọ́ wọn ni kò bẹ̀ lọ ní ara yẹ kó jẹ́ pọ̀ fẹ́ lẹ́yìn náà fáwọn ṣe wá sí ó ní ìgbáyà rẹ̀ ọlọ́run ní páyà ó bẹ̀rù tọ́lọ́run bò fẹ́ kò sí tọ́lọ́run bá lòun fẹ́ ń ṣe yóò fẹ́ máa dẹ̀fíyà wá kíbi ìgbẹ̀yìn ó ń tọ̀hún òun kò lè dúpẹ́ ìgbẹ̀yìn tóun padà rí ويكفيه شر من عز ومن هان ويكفيه شر من عز ومن هان ọlọ́run tó ń tọ̀hún páyà nígbà táwọn tí wọ́n lágbára láyé àbáwọn tí ò lágbára ga tí wọ́n ń de ojú ọ̀nà rẹ̀ tí wọ́n fẹ́ kó ríbi lọ ọlọ́run ọgbó tó tó ti páyà ọlọ́run ọlọ́run bó wàá jẹ́ kí gbogbo àwọn tí ò fẹ́ kí gbígbé ayé rẹ̀ kó níwúlò ọlọ́run bó ní ní ó bí àbùkáyà lọ́wọ́ lórí ọlọ́run bó gbìjà rẹ̀ nítorí pé ń tàn kó ti gbára àdékè mínísítà láyé fi tọ́ labẹ́ afáàní gbogbo ẹnikẹ́ni ó ní bùkátà sáti mú láti rí nǹkan kan sí ó fẹ́ ṣe nǹkan kan ó ní pọ́jẹ́tì kan nínú pọ́jẹ́tì ayé rẹ̀ tó wá nídìí ìrànlọ́wọ́ ó wá wá ràn lọ́wọ́ mọ̀nísítà àánà gbogbo ìrìnlẹ̀ ayé fi tàn lábí ẹni bá wá ẹni tí èso ọlọ́run ẹ̀dá ọlọ́run ó wá lólùrànlọ́wọ́ ní tó fẹ́ sí ìròyìn tó ń kọ́ fàyínàna sírọ̀hù àjísùn wàhízìlánù fàyínàna sírọ̀hù àjísùn wàhízìlánù lóòótọ́ ní òrí ìrànlọ́wọ́ ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí ó padà rí ìkagara kò ní rí nǹkan sí yẹ̀yẹ́ ni ó padà wá bá dé àìlérí gbígbé e sí ní padà jẹ́gbẹ́yìn rẹ̀ ẹni tó wá lólùrànlọ́wọ́ ò lè ràn lọ́wọ́ tóbi pé máa ń kà ánà lil khayri máa ń ná àǹfààlà ìsàlẹ̀ o tí yẹn bá tún wá jẹ́ ni tọ́lọ̀ ń bùn lórí ṣùgbọ́n kì í fẹ́ kó orí tí ọlọ́run bùn kó tọwọ́ ń bọ́ sọ́dọ̀ ẹlòmíì ó yá máa ń ná lil khayri mu'tadin àfi ìwà àwọn ẹni bú ni orí ọlọ́run tọ́lọ́ ń gbé fún ọ lọ́wọ́ wọn ò ní fẹ́ kó kù lọ́wọ́ tiwọn wọ́n sì fẹ́ kó iye olóore tọ́lọ́ ń fẹ́ lómi kó wá bá wọn ọlọ́run wá bùn lóore kó ó wá jẹni tó jẹ́ àwọn tí ń jẹ́ pé orí ọlọ́run tọ́lọ́ ń bùn kì í fẹ́ kó kù lọ́wọ́ mọ̀nkánà lílẹ̀ xẹ̀rì máa ń na má bá tọrọ oore lọ́dọ̀ rẹ̀ kò ní fún wọn ibo ń tàn falẹ̀ ìsàlẹ̀ wúwo alálàkìkọ̀tì bó ṣe lè rò kó pẹ́ láyé tó kò lè rọ́ rẹ̀ kò lè rọ́ olùbáṣe àwọn èèyàn máa sá fún kí láǹfààní táwọn èèyàn fẹ́ ṣe lára rẹ̀ orí tọ́lá wọn bá bùn ọgàn ìwọ náà ò tara ọyọ ọlọ́run ṣàánú àwọn èèyàn bó bá ṣe lè pẹ́ láyé tó falẹ́ ìsàlẹ̀hù alálẹ́hàkiri kan ti ìkọ̀wáànù wàhádánù kò ní rọrẹ̀ tí ó bá sí kò ní bá olùnífẹ̀ẹ́ tí ó mọ̀ bá sí. láti mọ tẹ̀síwájú pẹ̀lú ọgọ́lọ́ àníjòkó mi nípa ìṣàlàyé kọ̀sídàtù ah, ònìwánù hikam تي فهو ابو الفتح البستي اما صلاه فهو سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك